Yeah, ẹ might be no. Yeah, we are setting up our gadget. We are just setting up our gadget now. Yeah, we are setting up our. Yeah. We should be ready in a, in a second. Admin. Admin, be prepared though. Are you set admin? Okay. I got your signal. ẹ̀wọ́n tó ń ṣẹlẹ̀ mọ̀wé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú kọ́ńtù ní mòwe mòwe ìbàfọ̀ nìyẹn o ṣẹ́rí alógún ti dé ẹlógún ò tíì dé alógún ti dé ẹlógún ò tíì dé n tó ń ṣẹlẹ̀ ní mòwe ìbàfọ̀ ṣẹ́gbọ́n yẹn ń dáná sun gbogbo títì ṣẹ́gbọ́n yẹn ń dáná sun gbogbo títì ẹ̀yẹ́ la fi wọlé a máa play àwọn fídíò fún yín lénìí ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ ká fi yẹra wa orúkọ tèmi ò tí yí padà Timo Starboy Reality Talk TV ni à ń stream lórí YouTube lórí Facebook Twitter and uh, TikTok so máa upload fídíò mi sórí gbogbo ẹ so ẹ lọ bá a wò ó kẹ́ ẹ dẹ̀ share ẹ kẹ́ ẹ like ẹ ó máa dáa fún yín o ọlọ́run á jẹ́ kí a máa rérè jẹ ṣẹgbọ́ èrè lọ́mọ ọlọ́kà ń jẹ èrè lọ́mọ ọlọ́jà ń jẹ èrè la máa jẹ o àní pòfo àní ròfo àní gúnlẹ̀ sí èbúté òfo èbúté ayọ̀ la máa gúnlẹ̀ sí lórí yorùbá nation wa yìí ó ti ṣiṣe ó ti di gbígbà àwọn tó dẹ̀ ń fẹnu ẹ̀tẹ́ tó fi ń bà tó ń sọ pé ó ti lulẹ̀ ó ti wó ó ti kú orí wọn ló kú orí wọn ló kú àwọn ni wọn mọ tó ń rò ẹ ti mọ̀ pé dàrúdàpọ̀ ni wọ́n ẹ ò jẹ́ ń lé orò jẹ́ ń lé gúngún òun lẹ́ni tó bá ti ń sọ bẹ́ẹ̀ yẹn ẹni tí ò ní làákàyè ni irú èèyàn bẹ́ẹ̀ yẹn wọn ò lè mọ lọ́hùn wọn ò lè gbẹ́kẹ̀ lọ lọ́hùn kò sí bó ṣe lè jẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ọlọ́run púpọ̀ náà máa ń ní wọ́n á ní ọlọ́run èṣù wọ́n á ní ọlọ́run Eh, ọlọ́run àbìlù eh, ọlọ́run burúkú ni tàwọn ń sìn gbogbo àwọn tó máa sin ọlọ́run kọ́lọ́run tí wọ́n mọ ọlọ́run dáadáa àwọn náà máa sọ jákujàku lẹ́nu kéèyàn máa sọ pé Yorùbá lòun kó dẹ̀ máa sọ pé ìdílé ibi ilẹ̀ ń ilẹ̀ Yorùbá ipò ti kú can you imagine can you imagine kíyàn ní yorùbá lòun ipò ọmọ yorùbá àtàtà lòun kó dẹ̀ máa sọ pé ilẹ̀ yorùbá ti kú ẹ́ kó máa ní ilẹ̀ yorùbá ti kú ṣe é pé orí onítọ̀hún ti kú orí onítọ̀hún ìgbẹ́ ló wà lórí ẹ̀ kò sí nǹkan kan kò ló fóni àwọn wèrè èèyàn àwọn tí pé wọn ò ní ṣe láyé wọn àbí kó máa fẹnu ẹ̀tẹ́ bu nǹkan ìbílẹ̀ wọn nǹkan ìdílé wọn kò ní jọ wọ́n lójú kò ní jọ wọ́n lójú ẹ jẹ́ ká kíra wa jàre ẹ̀yin èèyàn gidi ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí ẹ̀yin tẹ́ dẹ̀ tún máa padà tún wò mí náà gbogbo yín mo kí ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ ká fi yíra wa Timo Starboy Reality Talk TV so ẹ káàbọ̀ good morning good afternoon good evening and for those people who are already sleeping good night yeah wherever you may be listening to my program so God will not blind you uh, God will not deaf you so you be listening so orí ètò yìí àwa à ń kọ́gbọ́n bíbá ẹni eh, ọgbọ́n là ń kọ́ ọgbọ́n la fi ń yẹra wa ohun tí ò bá yẹra wa a máa yànnà náà fúnra wa a máa ṣàkàwé ẹ̀ a máa ṣe eh, kínní ẹ̀ ká yànnà náà gbogbo ẹ̀ kó lè yẹra wa so bó ṣe jẹ́ nìyẹn àwọn òun ń ṣe oníjàgídíjàgan àwọn òde ń búyàn lọ títí pé àfẹ́ tó bá yẹ pé ó ta sí wa ẹni tó bá yẹ léèbú ẹ̀hẹ́n a máa wọ́n fún ẹni tó bá yẹ lépè a máa wọ́n fún ẹni tépè bá tọ́ sí ni o ẹni tádùá bá dẹ̀ tọ́ sí a máa gbé fún náà ni so bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn ohun tó bá tọ́ sí oníkálukú ìka tó bá tọ́ sí mú òun la fi ń re mú so ohun tó bá tọ́ sí wọn òun náà la máa wọ̀n fún wọn òun la máa wọ̀n fún wọn so lórí ètò wa ń bíbà yìí ẹ jẹ́ ká máa kọ́gbọ́n lọ so ẹ fídíò tí mo fi hàn yín yẹn Mòwe Bàfò ló ti ṣẹlẹ̀ Mòwe Bàfò ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ báyìí ni so à ń sọ fún yín pé ogun ti wọ̀lú ẹ̀yin lẹ fẹ́ mọ ẹ fẹ́ mọ àyè yín ẹ fẹ́ mọ òtítọ́ tó wà nínú ayé yín ẹ dẹ̀ fẹ́ ríra yín kẹ́ ríra yín bí ẹni pé ẹ ti gbẹ̀tọ́ yín ẹ sì ń jìyà lábẹ́ ẹ̀tọ́ yín ẹ tí òyìnbá yín ẹ tí òyìnbá ẹ tí discover ara yín until tẹ bá discover ara yín lẹ tó máa mọ̀ pé à ẹ̀tọ́ kan tọ́ sí yín ó yẹ kẹ́ gbà á wípé wọ́n ti ń fi ẹ̀tọ́ yín dùn yín wọ́n ti ń fi ẹ̀tọ́ yín dùn yín lọ́jọ́ tó ti pẹ́ tẹ until tẹ bá discover ara yín lẹ máa tó mọ̀ pé à ẹ̀yin náà ní ẹ ní àyànmọ́ ẹ ní ìpinnu. E you know ẹ nípinnu lọ́kàn ara yín ní tẹ́ fẹ́ ṣe so ẹ ní àyànmọ́ ẹ ní àyànmọ́ ẹ dẹ̀ ní ògo until you discover yourself that is how you can find out where your right is tí ẹ bá ti discover ara yín ẹ ṣe máa ṣe bíi ọmọ kókó tó ẹ̀ṣẹ̀ ń tọ́ tó ẹ̀ṣẹ̀ ń gbọ́mú sí lẹ́nu bó ṣe máa jẹ́ nìyẹn ọmọ kókó lẹ ṣì wà ẹ tí kò tí ì yé yín tó bá yé yín dáadáa ẹ̀hẹ́n you stand you stand right you stand on your two feet and start making some action and making some sense torí àwọn olóṣèlú yín àwọn olóṣèlú àwọn ọ̀jẹ̀lú ọ̀jẹ̀lú tí ẹni ká pè wọ́n kò ń ṣe olóṣèlú àwọn yẹn wáyé láti wá fọ́ ilé ayé aláyé ni wọ́n dẹ̀ wáyé láti wá jẹ ilé ayé wọ́n sọ wọ́n ti wọ́n ti wọ́n ń pa á lòwe kan wọ́n máa ní ẹja lẹja ń jẹ sanra ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ṣé irú èdè tó yẹ kó máa fọ̀ nìyẹn ẹ ṣé irú èdè tí ó yẹ ọmọlúàbí nìyẹn ẹja lẹja ń jẹ sanra ṣé àwọn ti di ẹja báyìí ẹja nùbú kó máa jẹja sanra kó máa re akànjẹ kó máa re edé jẹ ẹ ti mọ̀ pé ẹja tó bá tó yẹ bá ti burú ẹja tó yẹ bá ti burú tó yẹ pé ìka èèyàn ìka ẹja ni òun ló wà máa jẹja ẹgbẹ́ adìẹ ń fún ara wọn làwa ń gbọ́ tádìẹ bá ti ń jẹ fún ara wọn pé ó ti ní nǹkan míì nù nìyẹn ó ti lọ́wọ́ kọ̀ǹkà nù ni so káwa èèyàn ọmọ ká máa jẹ fún ara wa ká máa jẹsẹ̀ ara wa ṣe mọ̀ pé ìka ni that is a wickedness ìyẹn kọ́ lọ́lọ́run fi lé wa lọ́wọ́ ọlọ́run ní ká fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí ká fẹ́ràn ọmọ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa ká fẹ́ràn ọmọ ẹnìkejì wa ara wa ká fẹ́ràn ọmọ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa love your neighbor as you love yourself you know there is no crime in loving yourself first but love your your neighbor as well love it as you love yourself ìyẹn gan ló lè mú ìlànà rere wá ìyẹn lè jẹ́ kí a ka ka succeed you know ìyẹn gan ló lè mú ìfẹ́ wá ìfẹ́ là ń preach ìfẹ́ òun là ń preach ń bí ìfẹ́ òun là kọjá òfin so tá a bá ti nífẹ̀ẹ́ tá a ní understanding kò sí ni èrú a máa ma da gbogbo ẹ̀ pọ̀ ni kò ní yéra wa you know rúdèrúdè ó máa ma jáde a máa máa a máa máa ṣe nǹkan tí ò yẹ ká ṣe a máa tàpá sófin ọlọ́run hmm, èdè àìyedè a máa jáde a máa jà a máa ta síra wa but tí ìfẹ́ bá ti wà ta dẹ̀ understand ara wa ta bá ti understand ìfẹ́ gbọ́dọ̀ tẹ̀lé understand first wọ́n ní tó bá ti mọ̀ ọ̀rẹ́ ẹ̀ lọ́rẹ́ ẹ̀ kò ní síjà tó bá ti mọ ibi tí ó fì sí ibi tó wíìkì sí ibi tí tó ṣe sí kò ní síjà kò ní sí pé ẹ̀ ń bára yín fa nǹkan tí ò ṣe kínní tó bá ti ń di pé ó ń di gbọ́nmi omi ò tó ẹ̀ẹ́tẹ̀ ìkan àtẹ̀ fún kan ni wọ́n ní kí kéèyàn kan jẹ́wúrẹ́ kéèyàn kan jágùntàn òun la lè fi ṣe ilé ayé nínú ọkọ láya náà tẹ́ ẹ̀ bá jẹ́wúrẹ́ kẹ́ jágùntàn ẹ̀ lè marriage ò ní last that marriage cannot cannot work kò ní work at all but èèyàn kan á step fèèyàn kan lẹ ṣe máa rójú tó ara yín lẹ máa rí differences ara yín irú ìtàn ń jà táwọn kan ń jà fún olórí ní yorùbá nation yìí it's just meaningless kò kò ohun tí ò mean ni ohun tí kò kò mean anything it's just a meaningless something kò make sense ẹ ṣe wọn máa jà fún olórí nígbà tí ẹ ti jara yín ẹ ti jara yín gbà ẹ̀yin gan ẹ ti jara yín gbà lọ́wọ́ àwọn tó ń rẹ́ ẹ̀yin jẹ tó ń rẹ́ ẹ̀yin tà àwọn tó ń rẹ́ ẹ̀yin jẹ tó ń rẹ́ ẹ̀yin tà tó tún rẹ́ ẹ̀yin sọnù tó tún tà yín fáwọn àjòjì ẹ ti jara yín gbà ẹ ti jà fúnra yín ẹ wá ń jà fún lórí ṣé ìyẹn make sense does that make sense ìyẹn gan ló yẹ kẹ́ máa think hmm? ẹ mm? think otherwise you know n tí ò make sense ẹ má máa jẹ́ ká máa ká máa ká máa ṣe n make sense don't let us do it it is senseless ó kàn máa máa waste time ni a máa take time yín your time it will be taken out your energy will be taken out as well so ẹni tí ò bá ti make sense ẹ jẹ́ ká jùlẹ̀ you know ká gbélẹ̀ ká ká ká kó lóyè ká kó dìdò ẹ wọ́n máa jà só lórí ẹ eléyìí ni ó lè ṣe ẹ̀yin gan ẹ jà fúnra yín jàfẹ́ tó ẹ èyí bàbá Awólọ́wọ̀ ti sọ ó ní tó bá tásìkò kan àwọn ọ̀dọ́ wọn á dìde kí wàá lè wá ń jà fún olórí fún nígbà tẹ́ ẹ ti tẹ́yìn ò tí tẹ́ ẹ ti gbé ara yín pa pé kẹ́ ẹ jà fún ẹ̀tọ́ ara yín nígbà tẹ́ ẹ fún ara yín tẹ́ ẹ ti ara yín pé àwọn kan wọ́n ń fi ọ̀bọ lọ̀ mí àwọn kan wọ́n ń fi ìkarẹ́ mi mú àwọn kan wọ́n ń tì mí gbọ̀ngbọ̀n tí ẹ̀ tí ìjára yín gbà ẹ̀ tí ìjà fúnra yín kẹjà fún ìdílé yín ẹ wá ń jà fún olórí wípé àwọn olórí kan ló lè ṣe whereas àwọn olórí gan àwọn gan wà láàyè ara wọn ẹ kò sẹ́ni tó mọ́ tán àwọn gan náà wọn ò pé tán wọn ń ṣọlọ́run ọlọ́run ò dẹ̀ tí ì fi ìjàngbara yìí ẹni tó máa gbà kò tí ì fi lé wọn lọ́wọ́ kò tí ì sọ pé pàtó ẹni tó lè gbà ni iná ó lè jẹ pé lára wọn ẹ̀yin tẹ́ ń jà tẹ́ ń bára yín jà ń Apollo àti Paul bóyá lára yín gan Ọlọ́run kan máa píkì pé okay wọ rise up iná ẹ ti ẹ ẹ ẹ ara yín débẹ̀ ẹ wára yín èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí gan mo ti mọ̀ bóyá ọlọ́run máa lò mí sí pé à bóyá èmi gan ni máa ni máa di kinní so nobody knows so kí wàá ní ẹ wá ń jà tẹ́ ẹ ń jàjà tí ò nídìí ẹ ẹ ń sọ̀rọ̀ pé èèyàn kan gbowó èèyàn kan ń ṣe kinní ẹ dẹ̀ ní proof ẹ kàn ẹ kàn accuse èèyàn falsely ni ẹ ẹ accuse ẹ blindly ẹ tó bá gbowó ẹ mú proof ẹ jáde ibi tó ti gbowó pépà tó dẹ̀ sáyìn pé òun gbowó yìí àbí pé bóyá inú àkáǹtì ẹ̀ náà rọ owó sí ni o tẹ̀lẹ̀ discover pé à owó yìí ó wà traceable ẹ trace ẹ̀ dọ́dọ̀ àwọn àwọn tó ń ránṣẹ́ you know so without, without that kò sẹ́ni tó máa gbà yín gbọ́ kẹgbẹ́ lọ́lé ẹjọ́ gan ẹ lè jàre kẹgbẹ́ kèsì yẹn lọ sílé ẹjọ́ kò sẹ́ni tó máa kò sẹ́ni tó máa gbà lọ́wọ́ yín wọ́n á ní kó lọ bring a proof evidence to prove pé onítọ̀hún yẹn ń tẹ accuse ẹ̀ fún ó ó jẹ̀bi ta ló fẹ́ lísìn sí yẹn kẹsọ ló létí òyìnbó gan ama ní are you serious hmm? are, do you know what you are, you are accusing somebody for ẹ̀yin gan ẹ̀ jẹ̀bi gbẹ̀yìn ni nígbà tẹ́ ẹ̀ ní ohun tó tó tó tó fi ẹsẹ̀ múlẹ̀ ní tó bá fẹsẹ̀ múlẹ̀ ni ẹ máa máa accuse yẹn pé à ah, mo rí i ẹ ó ṣe ó hàn sí mi ó wà transparent pé à bọ̀bọ̀ ẹ ó gbowó èèyàn kan gbowó owó tó dẹ̀ gbà níye báyìí báyìí ló gbà dọ́kúmẹ́ǹtì báàkì ẹ̀ ìyẹn gan lè máa rí àríjàre bẹ̀tí pé ẹ kàn ń sọ pé i'm doubting eh, i'm eh, alleging you know? gbogbo yẹn nonsense ni ẹjọ́ kọ́tàdọ̀tì ẹjọ́ dáadáa nìyẹn ìyẹn ò wọlé àtọ̀ ẹ lè máa allege pé èèyàn kan ṣe nǹkan tí ẹ mú proof ẹ̀dá ẹ kò sí strong evidence ẹ jẹ́ ká pa gbogbo yẹn tì nonsense ní gbogbo ẹjọ́ rádàdà bẹ́ẹ̀ yẹn kò ṣeé gbọ́ létí ó rùn gàn sétí ẹ ẹ̀yin olórí ẹ wá accuse ara yín èèyàn kan ṣiṣẹ́ fún politician èèyàn kan ṣiṣẹ́ kínní òṣèlú wọ́n ń gbowó ẹ níbo lẹ ti ibo náà ti jókòó tán tẹjọ rí pé bóyá wọ́n gbowó àbí wọ́n sàn yín dọ́kúmẹ̀ntì kan pé ókè. Okay báyìí báyìí báyìí báyìí ló ṣe jẹ́ kẹ̀dẹ̀ gbé sáyé kẹ kẹ kẹ flash ẹ̀ káwa náà rí ẹ lè máa sáwa sínú òkùnkùn náà you know you cannot blindfold us everybody has wise up nobody is fool you can't fool us no more if you have been fooling you be fooling one day people will open eyes they will not they will not follow your fool, foolishness again you know they will not follow your foolishness gbogbo yẹn ti ń ó ti ń darí kọ̀ǹpútà tó yẹ pé a máa gúgù gbogbo ẹ̀ ni bó bá ṣe jẹ́ ó dẹ̀ máa gbé wá bá àti ẹ̀ fi tá a gbé ifá ṣanlẹ̀ tá a gbé ifá ká fi ṣan pé pé ṣé igba ifá kínní náà ń lò láyé àtijọ́ gúgù wà tó yẹ pé ó wà lórí kínní íńtánẹ́ẹ̀tì you know lórí google ẹ máa google ẹ ó dẹ̀ máa gbé gba jáde you know tí ò ní parọ́ you know so gbogbo yẹn ẹ má máa fi tọ̀yàn jẹ mọ́ pé à ipò ẹ fẹ́ ní stand àti pé blame yín kẹ́ máa shift ẹ̀ sórí ẹlòmíì ọlọ́run ò fẹ́ gbogbo yẹn ọlọ́run ò fẹ́ gbogbo yẹn a ní iṣẹ́ ṣe láti iṣẹ́ tó pọ̀ gan láti ṣe lórí yorùbá nation yìí gbogbo yẹn àmọ́ ni kò wá ẹran ẹgbẹ́sẹ̀gbẹ́ a ní iṣẹ́ ṣe ẹ wo gbogbo bó ṣe ń dáná sun ìlú yorùbá ilẹ̀ yorùbá ṣé ìyẹn dùn mọ́ wa tó ń vandalize many properties many things you know? tó ń jó báǹkì wọ́n ń jó gbogbo ẹ̀ ìyẹn gan ló yẹ kó máa ta lára pé ogún wa náà ń jó yìí ogún ta la fẹ́ gbà òun náà náà ń jó yìí wọ́n ti ń tiná bọ̀ wọ́n ti ń ba gbogbo ẹ̀ jẹ́ you know? wọ́n ti ń destroy uh, uh, nation already eh? tí wọ́n bá tún máa build gbogbo yẹn sìn owó náà ni á alẹ́ náà jì àtún máa rorí síbẹ̀ yẹn pé àwọn ti jó ibi pàtì kan you know so gbogbo yẹn ló yẹ ká fi iṣẹ́ ṣe kò ń ṣe pé ká máa bára wa jà kò ń ṣe ká máa bára wa jà ẹ wọ́n ní tí wọ́n bá ń wọ́gbọ́n lọ tó ń wá ọmọgbọ́n tó ń wá lọ tó wá lọ pàdé bàbá àgọ̀ lọ́nà ẹ mọ̀ kó máa ń dùnyàn gan tó pàdé bàbá àgọ̀ ọgbọ́n ló ń wá lọ ó dẹ̀ pàdé bàbá àgọ̀ you know àbí gbogbo yẹn máa dùn yàn ní pé ah ibi tó yẹ kí wọ́n ti bọ́gbọ́n kí wọ́n wá lọ máa bá gàn bẹ́ẹ̀ kó máa bá rádaràdà ń bẹ̀ ó kàn máa dùn yàn ní pé ah ohun tí mo fẹ́ mo fẹ́ learn mo fẹ́ kọ́ gbọ́nmọ́gbọ́n mo wá lọ ń bá gọ̀ agọ̀ ló kàn rìn ló kàn rìn pàdé so ẹ jẹ́ ká fi iṣẹ́ ṣe gbogbo tá à ń ṣe yìí ó máa bi wá lẹ́yìn ọ̀la rẹ́kọ̀dù dẹ̀ máa wà ń bẹ̀ kò lè parẹ́ gbogbo ìsọ̀rọ̀ sí wa ni o gbogbo ìṣeṣe ìṣeṣe wa ni o gbogbo ẹsẹ̀ tá à ń gbé ni o gbogbo ẹ̀ náà máa fi bi wá àwọn ọmọ tó máa bi wá àwọn ọmọ new generation tó bá ti ń rí pé à kí ni ipa tẹ́lẹ̀ kó ná báwo ló ṣe báwo ni legacy ẹ̀ ṣe rí wọ́n á ṣàṣẹ wọ́n bá lọ síwèé kàn yín pé à ìbàjẹ́ ni ẹ̀ ń ṣe ẹ kàn wá da ẹ wá dalẹ̀ rú ni torí àwọn kan wà tó yẹ pé ìjà yẹn ṣáá ni wípé ọ̀tẹ̀ ọ̀tẹ̀ yẹn ni wọ́n gbé wá sínú yorùbá nation sínú yorùbá land ọ̀tẹ̀ wípé kọ́ máa jà wípé kọ́ máa parí ẹ̀ òun náà ó ti gbilẹ̀ sọ́kàn wọn wọ́n dẹ̀ pọ̀ ńbẹ̀ tó yẹ pé àwọn lọ́tẹ̀ bẹ́ẹ̀ yẹn pé àwọn ní parí ẹ̀ ṣáá ni ibi tó ti ń jẹ nìyẹn ibi ìbàjẹ́ ibi ọ̀tẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ni kí ló dé tí ẹ lè figi gun kẹ fi ṣe olúfimọ́ kẹ́ gún gbogbo ẹ̀ kó kó kó kó má sí ìjà mọ́ kó má sí ẹ̀ta mọ́ àbí can't you do that at least for for once in a while uh, in, a, in a lifetime you know just do it for once in a lifetime wípé ah àti ẹ̀fẹ́ jà ẹ jẹ́ ká rẹ́ ká wo ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ ibi tó ti wọ́ wá you know bẹ̀tẹ̀ ọ̀tẹ̀ yẹn ẹ tún máa bring it out ni bàbá ṣe ń sọ bá ṣe ń gé yín ní ọwọ́ lẹ́ ń bọ̀ ká ẹ bá ṣe ń gé yín lọ́wọ́ báyìí ẹ tún máa bọ̀ ká bá ṣe ń pa àṣàmọ̀ fún yín tá à ń pa lówé tá à ń pa ní gbogbo ẹ̀ fún yín lẹ́nà fún yín ẹ fẹ́ gbọ́ à ń jèkú kó tán àwọn kan tún máa gbọ́n owó ẹ̀ sáwo inú ọ̀tẹ̀ ẹ̀ ṣáná ti ń jẹ ibẹ̀ náà bí wọn sí ibẹ̀ náà fẹ́ rà sí ibẹ̀ náà fẹ́ kú sí ọ̀tẹ̀ yẹn ó ti ń dùn mọ́ wọn pé kán ṣáà máa gbóra wọn lẹ́nu kán máa kọ́ máa yàkàyàkà ara wọn kọ́ máa jára wọn níwòwò síta n tó ń dùn mẹ́lòmíì nu wọn gangan nìyẹn tó bá wá sí Yorùbá gangan nìyẹn tó bá kò wá ṣe àtúnṣe kò fẹ́ kí nǹkan tòrò kò fẹ́ kán nílọ síwájú wípé kí movement kó tẹ̀síwájú àfi kán máa fa owó aago ẹ̀ sẹ́yìn pẹ̀lọ́tẹ̀ wọn tá a bá ṣe ń sọ̀kan àwọn kan á tún gbé kan jáde wọ́n dẹ̀ wọ́n máa ké mọ́ lẹ́nu pé ẹ̀pa ẹ̀pa náà ẹ̀pa náà wọ́n máa nínú àwọn gbọ́dọ̀ máa ṣe ẹ mọ̀ pé movement yẹn lẹ́ lẹ́ ń dọ́gbọ́n lẹ́ ń dọ́gbọ́n ṣe kí lẹ́ ń ṣe ìbàjẹ́ fún you know movement yẹn òun lẹ́ òun lẹ́ ń kó bá òun òun movement yẹn ló ń affect kò ń ṣe ẹ̀yìn movement gangan tó yẹ pé a ní ibi tá à ń lọ ẹ ibi tá a ti dìtámì pa ń lọ ẹ kàn máa máa fà á sẹ́yìn ni ẹ níjẹ́ kó mú vanish àwa di adágún adi adágún sí bi ojú ọ̀nà bí odò adágún you know àbí a ní ká make a movement lórí àwọn àwọn tán ọ̀jẹ̀gúdújẹrá eh, yìí àwọn tán pẹ̀lú tán pẹ̀lú àwọn politician you know tọ́lá wọn fẹ́ mẹ́kì kínní káde mọ́ bá ṣe máa àti àti weak point wọ́n sì yìn ká mọ́ bá ṣe máa rápálá wọ àárín wọn tá a máa da gbogbo ẹ̀rú fún wọn tá a máa split gbogbo wọn you know bọ́tẹ́ ẹ̀ ṣe yẹn ara yín lẹ wá ń bájà ara yín lẹ wá lẹ ń dàrú àárín yín lẹ ń dàrú àwọn ọ̀tá tó yẹ kẹ́ dàrú kẹ́ da gbogbo wọn rú kẹ́ kẹ́ da kẹ́ da gbogbo campaign wọn rú you know kẹ́ kó sí wọn láàárín kẹ́ kẹ́ you know èyí tó bá máa tó bá máa sọnù kó sọnù nù ẹ tó bá máa wọgbó kó wọgbó ìyẹn ló yẹ ká mú gbọ́ ìyẹn ló yẹ ká mú gbọ́ bí gbogbo ẹ ṣe ń dàrú fún wọn sì yìn weak point fún wọn nìyẹn ibi tó yẹ ká wọ nìyẹn ibi tó yẹ ká aláǹgbá wa wọ kó wọ àárín ògiri wọn ká wá da gbogbo ẹ̀rú fún wọn bẹ́ẹ̀ kò ìyẹn ò sí lórí kò ìyẹn kò ó dà pé kò ẹ̀rí yẹn rò àfi pé kẹ́ máa jà kẹ́ máa gbéra yín wá ẹ eléyìí kinní kan báyìí báyìí ẹ dẹ̀ ní nǹkan kan tó yẹ pé ó tangible pé ẹ fẹ́ ṣe you don't have anything to offer àfi ìjà àfi ọ̀tẹ̀ àfi kẹ́ máa kẹ́ ṣáà máa tura yín sí wòwò àwọn kan ó dẹ̀ gbádùn àwọn kan dẹ̀ gbádùn ẹ̀ gan ó ga lára àwọn kan wọn ò fẹ́ stop ẹ̀ they don't want to stop it it has been like a like a attitude to them you know wọ́n ti ń wọ́n ti ń gbìn sọ́kàn wọn wọ́n ti ń gbìnlẹ̀ sọ́kàn wọn pé à ẹ̀ kínní à ó ti ń dùn mọ́ wọn nígbà tí yàn ńlá tó ńlá oyin ẹ wá sọ di eré òṣùpá rédè ìdènà ló ń gbà ẹ̀yìn eré òṣùpá ẹ fẹ́ sọ di eré òṣùpá ṣé ó dìgbà tá a pé a máa gégùn fúnra wa ń sìn ní pé àbí ká máa yàkàyàkàrà wa ká máa ká máa ṣépè fúnra wa ká máa fi alálẹ̀ ká máa fi gégùn fún yín wípé kẹ́ tó stop nonsense kẹ́ tó stop madness yẹn a ṣe ń pẹ̀tù fún yín báyìí pé tọmọlúàbí là ń tì bọ̀ tó bá ti ń di pé a máa máa ṣépè fúnra wa ká máa máa gégùn fúnra wa nígbà tó bá dalẹ̀ kò ní dalẹ̀ ilẹ̀ máa mu ilẹ̀ ọ̀gẹ́ afọkọ́yẹ alápòkà ó máa mu ẹni tó bá ti ń da movement rù tó ń da ilẹ̀ yorùbá yẹn rú tó fẹ́ gbàbọ̀dè pẹ̀lú ọ̀tẹ̀ pẹ̀lú e, kẹ́ máa fúnra yín ó dìgbà tá bá ń fúnra wa kẹ́ tó mọ kẹ́ tó mọ nǹkan ń bọ̀ kẹ́ tó mọ fíìmù tó ń bọ̀ fún yín ṣé n tẹ fẹ́ nìyẹn a ní ká stop no nonsense yìí kí gbogbo ẹ̀ Uh, another uh, diversion you know kárí strategize ara wa ká mọ bá ṣe máa pin àwọn àwọn tó tó ń jẹ wá máyé yìí àwọn tó tó tó ń lo ògo wa wọ́n fẹ́ máa lo ògo wa ti tiwọn àtọmọ wọn àti ẹbí wọn àwọn wá bá ṣe máa já ògo wa gbà bẹ̀tẹ̀ yín kan ẹ ṣáà takú ni ẹ ṣáà takú ẹni náà wípé ẹ máa máa jà ẹ máa máa bára yín fà ni kò ní ṣojú gbogbo wa o gbogbo nonsense tẹ́yìn tẹ́yìn bára yín fà yìí kò ní kò ní jọ rọrùn tí ẹ bá dáwọ́ tẹ́ ẹ dá ọwọ́ ẹ̀ dúró tẹ́ ẹ dákun ìwà bàjẹ́ pé kẹ́ máa ṣe kẹ́ máa kẹ́ máa ṣe ìranù síra yín àníjọ gbádùn gbogbo kínní ni torí àjọ máa àgọ́rin máa máa bú yín sìn ni bí ata bá ń rọ èpè lé wọn lórí ẹ̀hẹ́n bóyá wọ́n á mọ ohun tó tó àti tó yẹ tá a bá ń gégùn fún oníkálukú yín pé ẹ̀yin tẹ̀ ń gbàbọ̀dè àfẹ̀yìn tẹ̀ ń bára yín fà á pé ẹ̀ ní jẹ́ kí ilẹ̀ ẹ̀ olómìnira yìí kó bọ́ sí ilẹ̀ Yorùbá olómìnira wa yìí kó bọ́ sí a máa gégùn fún yín láti ìsìn lọ ni a máa gégùn fún yín ni àwọn kan máa dúró dè yín ẹ tẹ́ bá ti jáde tẹ́ ń búra yín báyìí ẹ tó bá ti tó tó tó bá jọ máa lè tó bá ti ń búra wọn tó jáde ègún ló wọn máa gbà lórí ègún ègún àtayébáyé ni ègún láti ayébáyé tó dẹ̀ máa tó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ fún yín títí di ìran ìran mo mọ ọ̀ràn tó máa dé o mo mọ ọ̀ràn tó máa dé o torí ara ń ta wa kàn bíbà yìí a fẹ́ lọ́lé ó ti ó ti sú wa ara ń ta wa gan o ara ń kan wa o ẹ má gbé tí ń wọlé o ẹ má gbé orin wọlé àtọ àti ẹ nídìí ẹ ànídìí gbogbo játijàti yẹn ẹ jọ ẹ̀yin èèyàn mi ẹ má bínú jàre wọn kàn máa jẹ́ kí kinní súyàn ni ó ní í sìn another wọrí lélẹ̀ ẹ wò ẹ bọ́ ṣe ń yìnbọn ní wọrí ṣe ti rí wọrí lélẹ̀ yìí ló tún ṣẹlẹ̀ ogun ní ìbọn náà yìn yẹn o live bullet ṣe ń gbọ́ straight bullet náà yìn yẹn wọ́n pààyàn bí ní wọ́rí wọ́n ti da ogbó ẹ̀rù kẹrí kẹ́yìn jàjà orí burúkú kan ẹ̀ ń bá ẹ̀ ń jàjà olórí tàlẹ́ olórí tàlẹ́ onídìí jẹ́ ti wọ́rí lélẹ̀ as you can see. Jesus Jesus. kẹrí àwọn kan ti ní broad daylight. Sherry broad daylight ó làwọn uh, army àtàwọn báwọn ọlọ́pàá dẹ̀ ni tán ti miss ara wọn pọ̀ bí àwọn yẹn ti mú gbógan sí tán ọkàn shoot straight bullet eh? straight bullet ìkànlá show fún yín àwọn ti mọ̀wé nìyẹn nísàlẹ̀ ní ọ̀dọ̀ wa ń bíbà wọrí lélẹ̀ ẹ ẹ wo bí ìlú ṣe bó ṣe dà bó ṣe dì níbo dẹ̀ làwọn olóyè wà àwọn tó ń kígbe election election eh, February twenty fifth ó kù ọ̀sẹ̀ kan sì yìn ẹ̀ ń kígbe election ìlú ń dàrú no security àwọn ọlọ́pàá ló yin straight bullet you know this is real it's not a film eléyìí ò ń ṣe pé wọ́n ń ṣe drama àbí pé wọ́n ń ṣe film this is real ọlọ́run ló mọ àwọn tó ti pa ní èní ìsìn tó ti pa ń bẹ̀ ẹ́ sìn ọlọ́run ló mọ̀ wọ́n ẹ́ wọ́n dẹ̀ tún máa máa háìdì wọn àbí kọ́ máa gbé wọn lọ wọ́n á gbókù lọ wọ́n á pa òkú wọ́n á tún gbé lọ ẹ́ just imagine ṣé ní ta fẹ́ máa ṣe ni ẹ̀yin tẹ́ ń jàjà tẹ́ ń jàjà olórí olórí kan ni èmi ni ti ìyá onítìrì èmi ni ti bàbá akíntóyè ẹ jẹ́ lọ sọ wẹ́ agbẹjẹmọ́wọ́ kẹ́ ẹ dá gbogbo ẹ̀ dànù you know ẹ jẹ́ lọ ṣe wẹ́ agbẹjẹmọ́wọ́ gbogbo ọ̀tẹ̀ tẹ́ iná tẹ̀ kẹ́ lọ pa o kẹ́ lọ pa ńsìnsìn ẹ wo nǹkan tó ń tó ń tó ń bọ̀ ńlẹ̀ ńsìn eléyìí ló yẹ ká máa rán eléyìí gan ni ló jẹ́ tó yẹ ká tákù gangan àmú tẹ́lẹ̀ gbọ́ à ń bára wa jà ìjà tí ò tí ò nídìí tí ò lórí tí ò ní anything tí ò make sense èèyàn kan ń ṣe oní ó ń gbàbọ̀dè òyìn lẹ́ ń tẹ̀bàtì ṣé ẹ̀ lẹ́fẹ́ ká máa tẹ̀bàtì ká máa wọbẹ̀ èèyàn kan ń gbàbọ̀dè èèyàn kan ń gbowó ẹ́ ogun ti bẹ́lẹ̀ ń lù ú sí ẹ wo bọ́n ṣe ẹ wo bọ́n ṣe ń pààyàn ẹ wo bọ́n ṣe ń ṣùtì ẹ wo bọ́n ṣe ń ṣùtì ẹ̀ ń fi ẹ̀tẹ́lẹ̀ ẹ̀ palàpalàpà ẹ fẹ̀tẹ́lẹ̀ ẹ̀ palàpalàpà nítorí ẹ̀kẹ́ gbájúmọ́ nísìnyí pé báwọn èèyàn wa tó wà ní nàìjíríà yẹn bọ́n ṣe máa bọ́n ṣe máa survive bọ́n ṣe máa wà bọ́n ṣe máa protect ara wọn ìyẹn ló yẹ ká organize ká máa rán kò ń ṣe pé kínní bí election wọn bí ò ṣe ní wáyé bá ṣe máa wọnú àárín wọn táwọn náà máa máa bọ́n ṣe wá dà wá rú káwọn náà dà wọ́n rú géèmù yẹn ló yẹ ká máa bá wọn play but ẹ̀yin kan ẹ̀kọ́ kóra yín jọ ẹ̀ ń ṣọ̀tẹ̀ ṣé ọ̀tẹ̀ ló wá délẹ̀ ńsìn ni ṣọ̀tẹ̀ ló kàn nínú ọ̀rọ̀ wa ṣọ̀tẹ̀ ló kàn tẹ́kọ̀ọ́ ń bójú ara yín jẹ́ tẹ́ ń bójú ara yín jẹ́ gbogbo àgbáyé ló ń wo gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ bọ́ọ̀n tiẹ̀ gbọ́ gbogbo èdè tẹ̀ ń sọ wọ́n máa wọ́n máa tra àwọn gan tó ń tẹ́ pé kọ̀ǹpútà ni wọ́n wọ́n á translate ẹ̀ fúnra wọn lórí lórí Facebook wọ́n á translate ẹ̀ wọ́n á translate ọ̀rọ̀ yín wọ́n á dẹ̀ mọ̀ pé àwọn eléyìí wọn tiẹ̀ ṣe tán oníranù ni wọ́n wọ́n kàn ń ṣe ìranù bí ẹran aṣẹ́wó ni you know wípé ẹ̀ tiẹ̀ ṣe tán ẹ̀ búlẹ̀ ń búra yín ẹ̀yin tó yẹ kẹ́ unite ara yín kẹgbára yín pọ kẹjọ jà kẹ bá wọn tájà fisikálì ẹ̀yin lẹ́tọ́ wọn bára yín jà wọn kàn máa fi ń ṣe ẹ̀yẹ ni wọn máa fi ń pa nípa àbí ẹ̀rí wọn ṣé bọ́ ṣe ń ja ni ṣé bọ́ ṣe ń òmìnira ni gbogbo àwọn ìlú tó ń òmìnira ṣé bọ́ ṣe ẹ ẹ máa búra yín èèyàn kan gbowó èèyàn èèyàn tó bá gbowó ẹyọ jáde ká ká ká ká dè pẹ̀lú ká dè pẹ̀lú sórí ẹ̀ ká dẹ̀ gba ká ká yọ bí jìgà tó bá ti gbowó ẹ mú evidence jáde lórí platform èmi máa rọ ìpè sí lórí ni máa gégùn fún ni máa bẹ́ ègún fún ni kò sí bó ṣe lè dàgbà tó tèmi bá bẹ́ ègún fún ó onítọ̀hún gan kò ní rúlà torí ó ti ṣe alálẹ̀ ó ti ṣe àwọn òòṣà you know ó ti ṣe àwọn òòṣà ẹni tó bá ti tó tó tó tó tó tó ẹ́ pò ń dalẹ̀ tó tó tó ń dalẹ̀ tó ń gba àbẹ̀tẹ́lẹ̀ a máa gégùn fún ni ìrandíran ti gbáyé mọ́ but ẹ ní evidence ẹ ní kankan kí la fẹ́ sọ sọ̀rọ̀ yìí. Hmm? ẹ ní nǹkan kan tó bá kí ẹ ẹ kàn ń sọ ni alleging alleging ẹ ẹ you are thinking ẹ ẹ ń rò kí lẹ ń rò ṣé ẹ ń rò ni àwọn máa jẹ ni ẹ ń rò wípé ó ń gbowó ẹ ń rò wípé ó ń tẹ̀lé àwọn olóṣèlú ìyẹn kọ́ làwa fẹ́ jẹ fact làwa ń wá fact if you don't have the fact get it fuck out shut your shut your uh, trash. I'm saying is shut your trash. Don't come on the social media and blaspheme anybody or condemn anybody. Tẹ́bà ti ní fàtí pé ó ṣe àṣemáṣe. Enough is enough. Ẹ kàn lè máa mu sí èèyàn lórí pé kì í kẹ máa fíńgà ẹ brain èèyàn. Tó bá yẹ pé gbẹ ló kún orí tẹ̀yìn tẹ́ ẹ̀ mọ tíjọ́ sawdust tó wà lórí yín kò sí lórí àwa àwa mọnúrò àwa mọnúrò bí mo tiẹ̀ bá jẹ́ lọ́ọ̀yà but mo èmi gan mo mo ṣe kínní research mo mọ̀ ń pa nínú àwọn eh, kínní law díẹ̀ you know I read the book and I know myself I know the, I know the right from the wrong èèyàn kan ó kàn lè déédéé kó máa accuse èèyàn wrongly láìsí fact láìsí evidence láìsí proof you have to state your proof out statement yẹ ó gbọ́dọ̀ ní proof tó máa back ẹ̀ kó jẹ́ pé ẹ̀ kàn máa láìjì pé ẹ̀ eh, this one eh, you know ẹ̀ máa máa quote to nonsense ta ló ráyè gbogbo yẹn ogun ti bẹ́lẹ̀ ń lù ú sí gbogbo ẹ̀ lọ́n ṣe wọ́n jólé wọ́n jó wọ́n jólé epo wọ́n jó báǹkì àrí nǹkan kan ṣe sí yẹn àwa ń rojọ́ àwọn kan gbowó kí ló kàn mí pẹ̀lú wọn gbowó bàtán gbowó ńkọ́ ṣé owó owó yín náà gbà ni tó bá gbowó gbowó sọ́wọ́ ara wọn ni ní tó bá dẹ̀ ní tí oògùn bá lè ṣe fún wọn kó ṣe fún wọn ní tí èṣù bá máa ṣe fún wọn kó ṣe fún wọn ní tí ṣàngó tó bá máa ṣe fún wọn àwọn náà nìyẹn n táwọn alálẹ̀ bá máa ṣe á ṣe fún wọn ilẹ̀ wà ń bẹ̀ ilẹ̀ tán tán tẹ̀ àfi tó yẹ pé wọn ò tẹlẹ̀ lọ́jọ́ kan ayé wọn tó yẹ pé wọn ò tẹlẹ̀ tó yẹ pé wọn kàn fò ló òfurufú ni àfi pé wọn ò mọmi lọ́jọ́ kan kò sí ẹni tí wọ́n bá ta bí nínú nínú abẹ́ obìnrin nínú obìnrin tó yẹ pé wọ́n dẹ̀jẹ̀ sí lójú tó wá ṣe bí tílẹ̀ ò ní mu tó dẹ̀ rin ilẹ̀ tó mọmi kò sí láyé yìí ilẹ̀ á mu ṣáà ni ó lè pẹ́ but ilẹ̀ á mu ibi tí ilẹ̀ dẹ̀ máa ka mọ́ inú ìrora ni òun gan a máa kábàámọ̀ ni pé àbámọ̀ mo bá má ṣe ìyẹn ti ṣúọ̀ ó ṣúọ̀ báńkà ni ó ṣúọ̀ báńkà tí bá máa fún ní two hundred percent ṣúọ̀ ó ṣúọ̀ báńkà ilẹ̀ á mu á dẹ̀ tún máa bọ̀dé mi ò mọ ìran tó lè dé ó lè ju ìran kẹrùn lọ ó lè ju ìran kẹfà lọ torí ègún yẹn ó máa wà lórí ẹ̀ ẹni tó bá dalẹ̀ kò ní dalẹ̀ ẹni tó bá ti dalẹ̀ báyìí ilẹ̀ máa mu kò ní dalẹ̀ gbogbo àwa tá à ń ṣe pé à ń jàjàgbara fúnra wa kí ọ̀kan máa dalẹ̀ kí máa tọ̀yàn jẹ pé àbòsí irọ́ gbogbo ẹ̀ la bá ń bẹ̀ kò sí ni ẹ lè dalẹ̀ gbogbo ẹ̀ tẹ́ bá ti ń ṣe tẹ́ ń gbàbẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ń gba owó ẹ̀ ń gba owó àwọn owó ẹ̀jẹ̀ owó àwọn tó yẹ pé àwọn arúgbó tó ti kú lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ̀ọ́mọ̀ dá tó ti kú lórí ìrìn àjò pé ìyà ìyà ìyà mọ̀dí là ń jẹ yìí tẹ́yìn dé wa ń gbowó lórí wọn gbogbo ẹ̀ tẹ̀lé ń fi platform náà te fi ń kówó jọ tó yẹ pé ẹ gbogbo yín náà ó bá yín ó kàn yín torí bá ń jàjàǹgbara èèyàn ń gbowó ní wo ẹ̀tẹ́ kó gbowó ó dẹ̀ ní wárápá kó gbowó tí ò bá dà lórí ẹ̀ á dà lórí àwọn ọmọ èèyàn èèyàn ní wò kó gbowó wárápá èèyàn ní wò kó èèyàn dẹ̀ ní wo wèrè kó gbowó nǹkan mẹ́ta yẹn tẹ bá lóògùn ẹ tẹ bá kẹ ṣe kẹ ṣe voluntarily ni kẹ ṣe free pé à mo ṣe pẹ̀lú inú mímọ́ wípé mo ṣe ẹ lóore bẹ́ẹ̀ wípé kẹ wá gbowó ìfá tó máa dà lórí yín so bí ẹ̀yin tí ẹ̀ ń gbawó lórí orí pé ẹ ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ ja ìjà òmìnira wípé àwọn kan wọ́n dẹ̀ ń yàn án mẹ́bọ tí àwọn olóṣèlú tí wọ́n ń yàn án mẹ́bọ tó ń fojú wọn ráre àtàgbààgbà ni o àtọmọdé ni o tí wọ́n san pension wọn tó ń fìyà jẹ wọ́n tàdé ní ká ká ká ká liberate wọn ká jà fún wọn you know as an activist you know as an activist as a freedom fighter so ẹ̀yin wá fẹ́ máa gbowó lórí ẹ̀ ẹ fẹ́ máa fi kọ́rọ̀ jọ in fact èèyàn ní ta téèyàn bá ta ọjà iyẹ̀pẹ̀ owó òkúta ló máa gbà ilé tá bá dẹ̀ fi tọ́mọ ni èrè ló máa wo owó yẹn kò ní mọ yín lọ́wọ́ ẹ máa fi wo nǹkan míì ni àrùn bóyá àrùn ni bóyá kinní ni ẹ ṣáà fi wo nǹkan míì torí owó ẹkún lẹ̀ ń gbà owó ẹ̀jẹ̀ owó ẹ̀jẹ̀ lẹ̀ kẹlọ stop ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ń jàjà òmìnira èèyàn ń gba ṣíṣì àjọ ń jà ni òun jà fẹ́tọ̀ ẹ̀ èmi náà ń jà fẹ́tọ̀ tèmi ni kí wàá la máa gbowó láàrin ara tá a máa fi ra apá a máa fi ra méèkì owó kí ni ẹ bá dé ṣèbí tá bá gbalẹ̀ wa ìrọ̀rùn ló máa bá dé wọ́n ní ìrọ̀rùn igi òun ní ìrọ̀rùn ẹyẹ torí tíbi igi bá ń mì tó bá ti ń mì tíjì ń mì ẹyẹ òní kò lè bà síbẹ̀ ẹyẹ ò ní kọ́lé síbẹ̀ kò ní kò ní kò ní rọrùn fún láti gbé bẹ̀ láti dúró you know so tílẹ̀ bá dúró tí yorùbá nation tó bá dúró àjọ máa kéré ẹ̀ ni àjọ máa ṣiṣẹ́ kun àjọ máa àjọ máa improve ẹ̀ ni you know with your own uh, capa capacity you know capability you know with your with, with your skill with your brain àjọ develop ẹ̀ ní bá a ṣe ń develop ìlú onílùú ń bíbà yín sìn ó ń bí wa nú irú ọgbọ́n ta ní táyà pé ìlú wa la fi ń tún ṣe inú mi ò bá ti dùn kò bá ti dùn mọ́ mi inú pé kí n máa tún ìlú mi ṣe mo máa ń tún ìlú onílùú ṣe pẹ̀lú ọpọlọ tèmi ní you know it's so bad it's so bad ìyẹn dẹ̀ la ní kájọ ṣe kájọ kájọ fi mọ̀ kún mọ̀ kájọ fọwọ́ wẹwọ́ kọ́ ọ wá mọ́ ẹ̀yin kan wá ń gbàbọ̀dè ẹ wá ń ṣe òbílẹ̀jẹ́ sílùú yín tí ẹ bá ti rówó ẹ ní ṣiṣẹ́ does that make sense ẹ bíra yín náà ṣé ẹ make sense nítorí pé àjọ ń jàfẹ́tọ̀ ara wa ni òun jàfẹ́tọ̀ ẹ̀mí òun jàfẹ́tọ̀ tèmi wàá tún wàá máa gbowó lọ́wọ́ mi wàá máa lórí tèmi wàá máa fi kọ́rọ̀ jọ hmm. ó dà pé ẹ̀mọ tó ń bọ̀ fún yín béèyàn bá tiẹ̀ ṣépè gan èpè tí ń ṣẹ́ra ẹ̀ you know béèyàn àwọn alálẹ̀ sí yín gan alálẹ̀ gan ti ń jà fún yín torí ó wà lára ó máa wà lára yín ẹ ẹ ẹ in fact lè máa deny ni ẹ máa deny ara yín àìsàn máa máa wà lára yín torí owó gbowó tẹ̀ ń gbà owó tẹ̀ ń gbà ẹ ní nǹkan orí kọ́ lẹ máa fi ṣe nǹkan orí kọ́ lẹ máa fi ṣe àrùn lẹ máa fi wò gbogbo ẹ̀ tẹ́ bá ń gbà tẹ́ ń ṣe òbílẹ̀ jẹ́ you know tẹ́ ń betray ilẹ̀ yín tẹ́ ń betray àwọn èèyàn yín ẹ máa lo sweet mouth kò sí wàhálà eh, the law of karma ó wà ń bẹ̀ and it's for real the law of karma is for real ó ń dúró dè yín ó ń dúró dè ẹ máa continue ọwọ́ tèmi rè èmi ò mo ò tiẹ̀ wípé wọ́n ti bẹ̀ mí pé kí n gbowó lórí platform mi mo ní ẹ ṣá ẹ lọ ṣe sàárà fún àwọn tó bá èmi mo wà contented pẹ̀lú ohun tọ́lọ̀ fún mi iṣẹ́ tí mò ń ṣe mò ń rówó ń bẹ̀ business tí mò ń ṣe ó ń yọjú sí rere ohun tí mo bọ́ lọ́hùn fún náà nìyẹn ọwọ́ mi ń gòkè so mo kí ni fẹ́ monetize eh, kí mo fẹ́ monetize page mi you know I cannot do it torí tí mò ń gbà nínú iṣẹ́ inú business mi ó ń jáde dáadáa you know inú mi dẹ̀ ń dùn mo ní tẹ́lọ́rùn màá tún máa ní ẹ mò ń gbọ́ lórí ẹ Facebook àbí ẹ orí Twitter orí ẹ YouTube tí bá máa ṣe yẹn bóyá máa ṣí péèjì míì ẹ̀hẹ́n mo lè ṣí péèjì míì wípé bóyá mo fẹ́ bá wọn fi polówó ni o you know ìyẹn wà bọ̀tí pé kí n máa gbowó wípé mò ń jàjà agbára eh? does that make sense wípé mò ń jà fẹ́tọ̀ mi ènìyàn you know? as an activist wípé mò ń jà fẹ́tọ̀ èèyàn wípé à ń polongo wípé ẹ má dìbò ìbò ó máa fẹ́ ti láì fún yín you know? ó máa kò ní túnlé ayé yín ṣe ká máa jàjà bẹ́ẹ̀ yẹn ká máa sọ pé ẹ dáwó fún mi kí wá ṣí platform kí wá kí wá you know kí monetize page mi pé ẹ máa dáwó fún mi àbí kí n máa ṣe fundraiser wípé ẹ máa dáwó síbẹ̀ owó ta fi ń ṣe kínní tí mo dẹ̀ tí mo dẹ̀ ná nínà òótọ́ pé à mo fi mo àwọn èèyàn ni àwọn tí ò ní àwọn aláìní ní nàìjà wípé mo fi help mo mò ń sọ sí wọn kó yẹ pé èmi mo á ná fúnra mi jẹ́ pé yẹn burú jáì ó burú ó kà màmá kò ṣeé sọ. So ó ń rùn gan létí even gan tó bá fojú wo gan ó dọ̀tí ìdọ̀tí ni èèyàn kan máa ní ẹ ibi tá a ti ń ṣe la ti ń jẹ òwe àṣìpá òwe nìyẹn nọ́nsẹ̀nsì òwe ni o ò lè máa ṣe lórí Yorùbá nation kó máa pé ibi tá a ti ń ṣe la ti ń jẹ òun jà fẹ́ tọ ẹ èmi náà jà fẹ́ tọ tèmi ni you know? so a ti jọ pín fúnra wa you understand tó bá ti ń gbowó yẹn ó ti ń mú olè dání ó ti mú ọ̀pọ̀njú àdáni tó ti ń gbowó lọ́wọ́ àwọn tẹ́jọ́ ń jàjàngbara láṣẹ pé o fún mi mo fún ẹ you know bóyá o fún mi ń gàrí èmi náà fún ẹ ní ṣúgà àjọ mu gàrí yẹn pẹ̀lú ṣúgà ni máa pé máa donate owó fún ẹ ìyẹn ó ti ń bọ́ sórí another thing ìyẹn ò bójú mu ìyẹn la ní ká ẹ stop ṣe bẹ́ẹ̀ ìyẹn náà ní kẹ́ stop ṣe bẹ́ẹ̀ ẹ má máa hùwà tí ò da ìwà ìwà ìdọ̀tí ohun tó tini lójú ju olè lọ òun nìyẹn olè ìwà olè ìwọ̀ kánjú wà nìyẹn tíṣe ò bá tó ṣe ẹ lọ wáṣẹ́ ṣe ẹrù yín ẹrù ọpọlọ yín kẹ́ gbé kẹ́ gbé nǹkan kalẹ̀ kẹ́ wà creative kẹ́ create nǹkan tó yẹ kó lè máa mú owó díẹ̀ sínú àpò yín kò yẹ pé kẹ́ kàn gbé kínní kẹ́ máa máa sọ̀sọ̀ kẹ́ máa sọ rọ́bìṣì kan ẹ máa ní ẹ fún mi ń star ẹ fún mi ń kinní kan ẹ dẹ̀ máa dà sínú àpò yín ìwà corruption gangan ni corrupt ìyẹn gan ni corrupt ìyẹn gan náà ń pè ní corruption tẹ́ ẹ bá mọ̀ ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn corruption gangan ògidì ẹ̀ òun gangan nìyẹn scam you know, fraudulent fraudulent ló wà ń bẹ̀ pé kẹ gbójú kẹ máa sọ kí málàmálà kẹ wá pé ẹ fún mi ní owó ẹ dáwó fún mi ẹ mo ò ṣiṣẹ́ o kí ibi bó lọ́pọlọ ẹ wà rú ọpọlọ ẹ nà bó ṣe pé o máa lọ máa tági ni ìkọ̀ọ̀kan náà ló ń ṣe bó ṣe pé o máa lọ máa gbálẹ̀ ni ìkọ̀ọ̀kan náà ni iṣẹ́ náà ni kò ṣáà ti máa rówó pa kí nǹkan máa máa wá sínú àpò ẹ̀ kò ń ṣe pé kó máa jàjàgbára kó máa jà fún ẹ̀tọ́ ilẹ̀ bàbá ẹ̀ kó wá máa ní o fẹ́ máa gbà nǹkan bẹ̀ láì ṣe pé ẹ tí ì rí gbà you know láì ṣe pé ẹ tí ì rí àti ìrí nǹkan kan gbà a sì ń jà ni a sì ń jà a sì ń jà fúnra wa ni hmm? a sì ń jà àjàyè yín ni àjàyè dẹ la máa jà kò wá ṣe pé nínú ẹ̀ lẹ́ máa sọ pé ẹ fẹ́ máa tan èèyàn kan jẹ kọ́ máa send owó sí yín ẹ máa ṣe fake fake uh, eh, kíní fake drama you know? ẹ máa ṣe fake ẹ máa disguise ẹ máa ṣe ẹ máa ẹ máa create nuisance you know? just creating nuisance on the platform máa sọ pé ẹ eh, à ẹ kíní kan just a fake fake uh, attitude you know? fake life ní tí ò ṣẹlẹ̀ ẹ gbé síbẹ̀ that is a garbage it's a nonsense you have to stop it advice mi fún yín nìyẹn tó bá dẹ̀ wòye kẹ́ gbọ́ tó bá wòye kẹ́ má gbọ́ bet ohun tí alálẹ̀ yẹn tó bá ṣe fún yín ẹ̀ náà ẹ̀ fara so ìdájọ́ ẹ mọ̀ pé love of ni so ẹ jẹ́ play video yìí fún yín so kí wá play national anthem wa àfihàn kásẹ̀ ńlẹ̀ àwọn fídíò tí mo ti fẹ́ play ó pọ̀ bẹ̀tẹ̀ mo kàn ń wò ó ní pé ìkànnì eléyìí náà o ẹ wo fáyàfáyà ẹ tún wo fáyà ibi kan náà ń dáná police station adogijo. ogijo ọlọ́gìjọ nìyẹn ẹ wò ó ẹ má bínú. alábàá adogijo. Ògìjó ẹ̀wò ìlú Èkó ẹnu ẹ̀kíní Ògùn police station at Ògìjó. Ògìjó lógùn state ṣẹ́rí ẹ̀tún eléyìí náà. Exactly wetin Nigeria government. Ṣé pé fídíò pọ̀? exactly wetin Nigerian government wants na be dis. ẹ wo. wetin una bin expect from an hungry man no be no be the no be angry man. ẹ wo ẹ wo ẹ wo nǹkan tó ń mobile police nìyẹn o. what are you people expecting from the youths wey be say they don deposit deposit all their money for bank now na wetin dey say no money. ẹ o yẹn yìnbọn. wetin i bin dey expect na wetin i dey expect every day na wetin na want na dey happen so. ìlú ti dáwọ́rọ́ o. i don cast na. ogun ti wọ̀lú o. ogun ti wọ̀lú. there is war in nigeria as we are saying now. no single person get money. everybody should prepare everybody should guide themselves be caution. Oh. they don buy one pos man. Uh -huh. they say one pos man you don die ṣe ń gbọ́ ẹ̀dọ́. police take why why police Do they use gun. Eh? why police go dey use gun wetin happen to tear gas. i don't know. why is police using straight straight bullet on our citizen. Huh? what happened to tear gas. what kind of a country is this. una wan there you see the one wey buhari cause you see am. Uh, ẹ wò kan tí àwọn gọ́ọ̀mẹ̀ntì ń cause ní nàìjíríà. They are causing a chaos, mayhem. Una They have scattered the whole nation. Eh? because of no money. Cashless policy. Cashless policy òun ló fa gbogbo rúdèrúdè yìí o cashless policy kò sówó kò sóúnjẹ kò sépo ẹwọ kọtọ bẹ kàn sí oh. náà ni. This a way to jeopardize this strategy wọn strategy tán tán gbé wọlé nìyẹn wọ́n fẹ́ kí ìlú dàrú. ẹ don't go down. Hey. They don't finish one person na put put Shey na the put tire for im neck one POS boy. Shey na the year. Wey dey buy just now now because they do POS. Una ah. see am ah, police still shoot one. I'm sorry for this nation. Na so many dey happen. This location 419 una see ah this one na problem o. Oh. where is the leader where is the leader now. we don start for edo state now. Eh? we go see wetin go happen tomorrow. where is the leader. we go see wetin go happen tomorrow this is exactly what they want. Eh. they wan create chaos for everybody. they, they are already crazy now. beat everybody so they go achieve their aims. they are creating mayhem. i think they have in, a plan. In, all over because, the state. before you come collect money from a whole country everybody bring your money everybody bring your money. Hi. then later na the twenty thousand naira wey una see say una see dey give the war just started now they no even fit get even two thousand. it has started they are killing people. even two thousand they go go bank bank go say no they are killing people now. pos people say they dey straight bullet from bank pos go come dey buy money come dey sell naira for people wey dey nigeria. who go rescue these people now. and na one make dem make dem no talk. Hey. una one make dem no protest. ṣe ẹ̀rín ẹ wà àwọn èèyàn sẹ́yìn gbogbo wọn. you can see people are just shouting you know, down the street now crying for God's sake for God's sake there's no humanity nothing no feeling no feeling at all from our government. There is no protection, nothing. Eh? And this is what we are telling we, uh, we that we are we are doing agitating for Yoruba nation that stop fighting each other. Enough is enough. Enough is enough. Just focus on this problem now. You know, there's a lot of chaos now, you know, on the street. So ẹ jẹ́ ẹ má jẹ́ ká bára wa jà mọ́. Ẹ jẹ́ ká paná ọ̀tẹ̀. Ọ̀tẹ̀ ń gbéyàn débi kankan. ó máa dáyàn kulẹ̀ bí omi adágún ni n tá à ń sọ nìyẹn ọ̀tẹ̀ òní kò ní ó máa ń tẹ̀yàn rí ni ẹ jẹ́ ká gbé agbami ọ̀tẹ̀ ká gbé kalẹ̀ peace let it peace be rain peace òun là ń wá òun là ń wá láàrin wa peace and unity unity wa òun ni ìṣọ̀kan. If, if, ìṣọ̀kan kò sẹ́ni tó máa tutọ́ sí lójú tí ò ní bínú kò dẹ̀ sẹ́ni tó máa bú tí ò ní bínú àfọ́mọ́ àlè kò sẹ́ni tó máa bú yẹ pé ìyá ẹ kìíní kankan tí ò wá ní faraya àfọ́mọ́ kò dẹ̀ sẹ́ni tó máa bú bàbá ẹ tí ò ní bínú but ẹ jẹ́ kí ìbínú yẹn kó mọ níwọ̀nba ẹ jẹ́ ká mọ bá ṣe máa jà torí tí yóò bá mọ bó ṣe máa jà ó máa fara pa. ó máa fara á ṣèṣe gan ẹ jẹ́ ká mọ bá ṣe máa máa bára wa jà bá dẹ̀ ṣe máa máa sọ̀rọ̀ síra wa tá a máa disrespect ara wa kò ṣe pé ẹ máa ní èèyàn kan ó gbé kinní kan dání ṣé ẹ ń ni àbí báwo ni àbí àbí àbí ẹ ń condemn ẹ̀ you nígbà tí èèyàn bá ń ṣiṣẹ́ takuntakun ó ń ṣiṣẹ́ ẹ máa ní àókówó jẹ ó ṣe kinní kan onítọ̀hún arẹ̀wẹ̀sì náà you know ẹ ló ṣiṣẹ́ ẹ̀dẹ̀ ní proof ẹ kàn ẹ ẹ nail you are naming the person to the to, to the cross and you expect the person to be silent you know it can never happen it can never work like that ẹ jẹ́ ká understand ara wa understand la need and unity that is the most important thing in our life now to move on gbogbo ẹ tẹ̀lé ń fẹ́ nu. No jáwáyà tẹ́ ń fẹnu kọ̀ndẹ́mù yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ pé ayín lọ́mọ yorùbá ó kù yín ó kù wáyín èmi mọ̀ pé tó bá pẹ́ títí tó bá pẹ́ títí ẹ̀yin gan ẹ̀ ríra yín ẹ̀ discover ra yín ojú yín sì ṣù ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé èmi ni àwa ló kàn ẹgbẹ́ kìíní wa àwa ló kàn tẹ́ ń lo àdàmọ̀dé ọ̀rọ̀ ẹ̀ sọ pé àwọn tó ń ṣe yorùbá nation wípé àwọn lọ̀dàlẹ̀ yorùbá ẹ̀ ṣé ẹni tó fẹ́ gba ìlú ẹ̀ á tún máa jọ́ dàlẹ̀ ẹni tó fẹ́ gba àwọn èèyàn ẹ̀ kúrò nínú oko ẹrú á tún máa jọ́ dàlẹ̀ ṣé ẹ̀ ń ro sẹ́ǹsì ń ṣá you know what does, what does, that, does that tell you in your own sense in your own common sense tẹ́ bá ní common sense ni àwa táwọn sọ pé Nigeria ti finish ẹ wo gbogbo fídíò tẹ ṣé ẹ̀kọ́ ẹ̀kọ́ ń ẹ what does that tell you nínú gbogbo àwọn fídíò tẹ tẹ tẹ wò tán sìn ṣé ẹ mọ̀ pé ogun ti bẹ́ lù ó ti bẹ́ sí lù ẹ ogun ti wọnú nàìjíríà wọ́n ní ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gì kẹ́lẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní kó ní ká kókó gbalẹ̀ ẹ̀ lọ kó máa jó ọkọ̀ bàbá wọn àwa lẹ́wà ń pè lọ́dàlẹ̀ àwa lẹ́ ń sọ pé Yorùbá ronú ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn Nàìjíríà tẹ́ dẹ̀ mọ̀ pé Nàìjíríà ti kú ó ti kú fínfín ó ti páyín ẹ̀yin lẹ́ wá ń sọ pé àwa ló dalẹ̀ <laughs> ṣe ilé ayé yìí ń gan ti bá rò má kàn máa rẹ́rìn ni torí ó máa ń pa ó máa ń ṣèyàn bí àwàdà bí ìgbà tó yẹ pé àwàdà kẹríkẹrí ẹni tó yẹ pé wèrè ni tó ti já ọjà tó ti sán lórí a tún máa sọ pé èèyàn wèrè ẹni tó yẹ pé kò mọ tó yẹ pé ará ọ̀run ló ń bá ló ń bá tò tó ń bá ṣe tí ò gbọ́ ara àwọn ayé ara ayé mọ́ a tún máa pè yàn ní à ìwọ ló síwìn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn èmi ló kàn bó ṣe rí ó di ó di ìgbà tílẹ̀ bá mọ́ kí alákìísà yín kó tó mọ̀ pé yẹ̀yẹ́ òun ti bẹ́ẹ̀ <laughs> tílẹ̀ bá ti mọ́ báyìí you know láàárọ̀ kùtùkùtù báyìí kó wà lọ wà kísà wọ́n máa kà mọ́ wèrè wọ́n máa ro mọ́ wèrè ni torí kò ó máa jọ bí wèrè náà ni you tílẹ̀ bá mọ́ tán alákìsà yẹn á mọ̀ pé wèrè lòun òun wèrè tójútójú so bọ́rọ̀ yín ṣe rí a dẹ̀ ní fábùké kò a lè ní kó onígbẹ̀gẹ̀ kó gbé tọ̀ fún ẹ̀yin náà lè máa wá ara yín rí lè máa discover ara yín lẹ máa mọ̀ pé fake lẹ gbé dání torí nàìjíríà ó ti kú pẹ́ ó ti kú ká má wa jẹ ó ti kú kò sí kò sí nàìjíríà tí nàìjíríà bá wà ní ẹ ti mọ̀ pé unity ma wà ń lu yẹn ìfẹ́ máa wà ń bẹ̀ ó máa jọba ń bẹ̀ understanding máa wà. bẹ́ẹ̀ kò sí understanding àwọn haúsá wọn fẹ́ bá yín tò àwọn haúsá àwọn ẹnu eh, haúsá tiẹ̀ kọ́ àwọn fúlàní fúfúdí àwọn àwọn ará Niger àwọn Senegal àwọn àtọ̀húnrìnwá àwọn àjòjì ìlú wọ́n ti ń bá yín du lẹ́yìn ojú yín ò dẹ̀ là kò dẹ̀ ṣí hmm? ẹ tún bá wọn jẹ ẹ ń bá wọn jẹ ìdin nínú ìrẹsì ẹ ń jẹ ìdin mọ́ ìrẹsì Hmm? ẹ̀ ń jẹ̀dín inú ìrẹsì tó ń fún yín jẹ ojú yín ò dẹ̀ là ẹ wá ń pe àwọn ọmọ ọkọ tó ń stand well wípé àfi táwọn bá ní òmìnira iṣẹ́ ẹ̀ àwọn ṣetán láti ní òmìnira iṣẹ́ ẹ̀ àwọn lẹ wá ń pè lọ́ máa lè wípé wọn ò darapọ̀ mọ́ wọn nàìjíríà yín wọn ò darapọ̀ mọ́ wọn ò jẹ́ kẹ́ ṣe Eh, fàyàwọ́ tẹ̀ ń ṣe eh, fraudulent tẹ̀ ń ṣe four one nine àwọn ilẹ̀ wa ń pè ní pé eh, ẹni èṣù ni wọ́n wípé wọn ò mọ orí wọn ò pé orí tẹ̀yìn dẹ̀ pé dáadáa lẹ́wọ́n ń ṣerú lábẹ́ fúlàní hmm? fúlàní a máa nínú ogún bàbá yín nínú ogún bàbá yín ni o fúlàní a máa yàn fún yín a mú nínú ogún bàbá yín tó ẹgbẹ́ ilẹ̀ nílé ẹ̀yin ọmọ onílé nínú ogún tí bàbá yín filẹ̀ sílẹ̀ fúlàní àjòjì àwa máa ń yàn fún yín pé ẹ̀tọ́ tiẹ̀ ni eléyìí ló jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀ dẹ̀ nílà káyè ẹ̀ rorí ẹ̀ ẹ̀ ronú ẹ̀ ronú débi tó yẹ kí orí yín kó kó pé pé ah kò yẹ kó rí báyìí náà báwo ló ṣe máa jẹ́ pé àjòjì máa máa pàṣẹ fún mi nílé bàbá mi ẹ̀ ó dàbí ẹni tẹ́ gbà sílé. Si àjòjì tẹ gbà sílé pé kó kàn kó kàn sun ọjọ́ kan tó wá dé pé ẹ òun ló orí bẹ́ẹ̀dì lè máa sùn ìwọ lọ sun orí couch tó ń pàṣẹ fún yín nínú ilé yín wípé ilẹ̀ ẹlẹ̀ ló máa sùn èmi ló máa sun orí bẹ́ẹ̀dì ẹ oúnjẹ yìí èmi ni máa ni máa pín bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ bó ṣe jẹ́ gangan nìyẹn tẹ́ bá níròyìn àwa máa láyé yín orí ètò ẹ jẹ́ ká fi yéra la wà ẹ̀ ẹ̀ dẹ̀ máa kẹ́kọ̀ọ́ ẹni tó yẹ bá pé kó kẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ kò sí nǹkan kan tó wà nù nàìjíríà mọ́ nàìjíríà ti tán nàìjíríà ti dead ó kàn kú kàn ṣe funeral funeral ló kù kàn ṣe kàn dẹ̀ lọ gbé sí ibi tó ibi táyẹ̀ wà ní six feet kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ yẹn n tó kù fún nàìjíríà nìyẹn ẹ padà wálé ilé làbọ̀sìnmi oko ẹ padà gbogbo ẹ̀yin tẹ́tí tẹ́tí sọnù tẹ́tí sọnù sí ìrìn àjò ìrìn àjò èmi ló kàn ẹ̀ tẹ́tí wọnú gbó lọ ẹ ṣẹ́rí padà kájọ tó kò sí nàìjíríà mọ́ ilẹ̀ bàbá yín ló kù nísìnyí ẹ wò mòwe bàfò wọ́n yìnbọn ẹ̀ẹ́ ní kinní lọ́hùn ẹ̀ẹ́ ìlú àwọn Benin lọ́hùn bẹ́ẹ̀ wọ́n tún yìnbọn náà bẹ́ẹ̀ náà ni ní Warri ẹ́ wọ́n tún yìnbọn ní Ketu gbogbo ẹ̀ wọ́n kàn yìnbọn yìnbọn yìnbọn ni àwọn Fúlàní dẹ̀ náà yìnbọn fún yín àwọn náà pa yín díẹ̀díẹ̀ strategy tó gbé wọlé nìyẹn wípé képo má wà kówó má wà cashless policy you know? epo eh, epo tó yẹ pé ẹ̀yin lẹ́ ń fà lọ́dọ̀ yín wọ́n tún sì ṣe mọ́ yín lọ́wọ́ oúnjẹ kò sí kí wá ló tún kù kí ló tún kù ẹ ti di dead uh, dead corpse na you are just walking on the street a dead corpse is walking on the street you are a ghost you know you are a ghost and walking on a ghost land torí nígbà tí o bá ti sówó tí o sí nǹkan kan tí o sóúnjẹ kò sómi kò sí iná kò sí anything kí wàá ní ẹ ti di zombie náà you are a you are you are a dead man you know so ìyẹn ló yẹ kó yíwá pé sí pé à ká tá padà fún wọn bẹ̀tẹ̀ yín kan ẹ sì ń gbẹ̀yìn ìgbẹ́bọ jẹ́ nínú ìjẹkújẹ yìí nínú ìjẹkújẹ oyin yóò dẹ̀ tún sí ẹ̀ ń sọ pé wọ́n nàìjíríà wọ́n nàìjíríà wọ́n kí ni kí ló ń jẹ́ nàìjíríà ṣé nàìjíríà ìlú ni ẹ́ a ti sọ gbogbo ẹ̀ fún yín a ti là á fún yín ṣé wọ́n máa kó ọpọlọ wọ́n máa rọ ọpọlọ sí yín lórí àti ẹ̀mọ́ báyìí ṣe fẹ́ ṣe báyìí ṣé alágbẹ̀dẹ la máa pè é kán tún yín rọ ni àbí báwo ni tó yẹ ẹ̀ pé léyàn ẹ̀ pé lọ́pọlọ ẹ̀ pé ní bọ́dì bá ṣe ń ṣàlàyé fún yín ẹni rọ́là ń pa ẹ̀ dẹ̀ ń rí gbogbo ẹ̀ ní kòrókòró lójú yín lójú ayé yín báyìí wọ́n dẹ̀ ń ba ayé yín jẹ́ wọ́n wọ́n yàn yín mẹ́bọ ẹ́ wọ́n ti sọ yín di ewúrẹ́ wọ́n sọ yín di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ you know láyé yín láyé yín tẹ̀ tí kú ẹ̀dẹ̀ ń rà ẹ̀ ń yọ̀dín lára ẹ̀dẹ̀ mọ ohun tó yẹ kẹ́ rò two plus two kó dẹ̀ fún yín ní ìṣirò tó yẹ kó fún yín ẹ̀yin náà lẹ́tọ́ wá ń dìtẹ̀ àwa tá à ń sọ lórí afẹ́fẹ́ tá à ń ṣí ọpọlọ yín wípé ẹ wo bí báyìí báyìí báyìí ni bó ṣe rí ni tẹ́ẹ̀dẹ̀ ń rí kòrókòrò ẹ tún wá ń dìnnà ara yín ẹ tún dìnnà right yín pé à ìrọ́sẹ̀ ẹrú là fẹ́ kú sísẹ̀ ọ̀ndà la máa wà sẹ̀ àwọn ò lè gbérí sẹ̀ ìrandíran yín ò lè gbérí sẹ̀ ń tẹ̀ ń ṣe fúnra yín nìyẹn ẹ̀ ń pè ara yín lọ́mọ aládé ẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ lọ́ndà àwọn fúlàní níbo lẹ ti fẹ́ ra déédéé ẹ́ eh? níbo lẹ ti fẹ́ rí adé dé kò tiẹ̀ tó ìkan ìyẹn awíkòtòkòtò ó ní ẹ̀kan dìbò fún bàbá olùlẹ̀ bàbá èmi ló kàn ṣé kò ro kò ro danger tó wà lábẹ́ kò ro iná iná tó wà lábẹ́ tán gbé tì ẹ́ ṣètìmá kò ro yẹn kó tó máa sọ̀rọ̀ jákujàku lẹ́nu ó rò pé òun ṣe show òun ṣe show of shame nonsense show ọ̀rọ̀ tí gbàmí ìgbà kan sọ̀rọ̀ kò tẹ̀ nílàákàyè ọ̀rọ̀ tí ò nílàákàyè ló máa sọ jáde lẹ́nu hmm? àwọn èèyàn náà dá wọn máa wò wọn máa pè síbẹ̀ wọ́n gbé ikú ti bàbá bàbá olú bàbá èmi ló kàn ẹ́ wọ́n gbé dénjà tì ẹ̀yin òde wàá rí ìyẹn ṣé ọmọ Yorùbá náà gbé tì í tó bá pọ̀ ọmọ yorùbá náà gbé tiẹ̀ ẹ́ a lè a lè a lè fóòtì fún náà àjáde fún tán tó bá pọ̀ ọmọ yorùbá náà gbé tì ní wípé kó ṣe gbáyejẹ a máa jáde fún tán a sun síbẹ̀ kó kó wọ̀ tó yé ẹ ọmọ ẹni ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀ kákólẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì lóòótọ́ gẹ́gẹ́ bí òwe àwọn kìíní but ọmọ tán fi tì yẹn kò ń ṣe ọmọ wa ìyẹn ò ń ṣe àlékólẹ̀kẹ̀ sí yẹn àṣepàwé ni a lè sí di ọmọ fúlàní torí danger ni orí ẹ̀yin ẹ̀yin kan wá pé kẹ́gbọ́n pé à wọ́n ti wọ́n ti ró bàbá yìí mọ́ danger wọ́n ti wọ́n ró danger mọ́ nídìí you know ẹni tó máa ṣekú pa tẹ bá kó lẹ̀kẹ̀ sí ìdí ìdí bàbá olùlẹ̀ á wá gbé ìlẹ̀kẹ̀ á lọ gbé sídìí fúlàní padà you know ṣe ẹ̀yin ò ronú débẹ̀ yẹn ilẹ̀kẹ̀ tá a bá kó sí di bàbá yìí kátẹ́wọ́ pé a kó ilẹ̀kẹ̀ sí di bàbá yẹn ẹ ó ṣò á wá lọ gbé ilẹ̀kẹ̀ á gbé fún ànádá fúlàní láì ṣètìmà ìyẹn wá jogún ẹ̀ á wá di pé back to square one àbí zero dẹ̀ ni ẹ̀yẹ́ ẹ̀ tún máa tún máa drag ẹ̀ ah, ah. torí you know technically òun ló máa di next president tí wọ́n bá ti tán ti mélè kú ńbẹ̀ torí plan wọn nìyẹn ìtọ́ ẹ̀ náà ṣe ro náà ti ro pọ̀ mọ́ ikú you know? so ẹ̀yin ò wá ronú débẹ̀ yẹn ẹ wá ń preach gospel wèrè nípa ọmọ ẹni òní ṣèdí bẹ̀bẹ̀ ó tì ẹ bá kó lẹ̀kẹ̀ sí di kínní náà ẹ lọ kó sí di ẹ ràkúnmí wo ẹ jẹ́ ẹ ká so ẹ gan ẹ̀yin èèyàn mi ẹ mo dúpẹ́ ẹ ṣe ètò yìí ẹ bá ṣe ẹ tó ta ta jẹyìn náà nìyẹn so kẹ ṣe ẹ àwọn òní kankan gbà ń bẹ à ń gbowó wọn ní ẹni wo rápá kò ní kò ní kò lè gba owó ni ẹni tó wo wèrè kò ní gbẹ̀jẹ́ ẹni tó bá wo oníkúrú náà lára kò ní gba nǹkan kan so òun lọ̀rọ̀ tiwa. ẹni wo wárápá kì í gbowó ẹni wo wèrè kì í gba nǹkan kan ẹni tó bá dẹ̀ wo eh, kí náà ti ń pè that is eh, ẹ̀tẹ́ tó wẹlẹ́tẹ̀ kò ní gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ torí kó má bàa dà sí orí ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ eh, tí òwe yẹn bá lọ nìyẹn so àwa ń ṣe ipe just for ipe bọ́lọ̀ ṣe ràn wá bọ́lọ̀ ṣe ràn wá síta ipe káwa ṣe é àgbà àwọn kan ló yẹ ọwọ́ mi rè funfun lẹ́nẹ̀ ṣe ti rí mo gba kankan tí bá dẹ̀ gba kan lórí pé mo ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ìná wípé mo ń jà fún ẹ̀tọ́ ìlú mi ohun tí alálẹ̀ bá rí kó ṣe fún mi ìná so bínú mi ṣe rí tí mo fẹ́ jẹ́ kí inú bínú mi ṣe rí sí ọmọlàkejì mi òun náà mo fẹ́ kí inú ọlọ́run kó yọ sí mi so ohun tí mo dẹ̀ ń ṣe lórí yorùbá nation tí mò ń pinnu ṣe kó rí fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi ẹ̀yin mélòó lẹ lè sọ bẹ́ẹ̀ ṣẹ́yìn náà lè sọ bẹ́ẹ̀ kó rí fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ láyé yìí so ṣèfìní mo ti bá yín sọ so ẹ ṣe gan mo dúpẹ́ mo dúpẹ́ so àá palẹ̀ mọ́ àtú tabatórí fídíò míì àtúgbé wá fún yín you know so fídíò la máa la máa play ń sìn yìí torí a ti sọ fún yín pé campaign tiwa òun làwa ń ṣe lọ́wọ́ yìí tó bá dẹ̀ ṣe ń jáde tó ṣe ń yọjú bẹ́ẹ̀ náà làwọn náà máa gbé sójú òwòrán yín kẹ́yìn náà kẹ́ ṣí à ń bẹ̀ so àwọn ń ṣe alájẹtán eh, afẹ́kẹ́yìn náà kẹ́ nípinnu ẹ̀ so bóyá jẹ́ nìyẹn jẹ́ kí n jẹ òun so ó di lábọ̀ eh, ẹ ṣe gan mò ń bọ̀ mo ò dé o màá tún padà wá ojú wa tó ríra wa á tún máa padà ríra wa lọ so ànípẹ̀dín o a máa lé ni a máa lé àlékún owó àlékún ọmọ a máa bá gbogbo wa yo thank you i love you all have a blessed day bye.